الإسلام أفضلها كلام حق لذي جور وسلطان كلام حق لذي جور وسلطان قال الله قال الرسول ذا La ọ̀rọ̀ mìíràn lẹ́yìn rẹ̀ irọ́. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin thumma salatu wassalamu ala rasulillahi wa ba'd fassalamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. adúpẹ́ lọ́dọ̀ allah subhanahu wa ta'ala. alhamdulilayi. aláàtúnṣe wa ni mùsùlùmí tá a jẹ́ ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam islam tó jẹ́ wípé òun náà lọ́lọ́ ni lòun ọgbà òun lòun ó sì fi gbà wá lẹ́rú Allah subhanahu wa ta'ala masa gbà wá lẹ́rú eléyìí ni ètò yín ètò wa islam ọ̀nà àbáyọ eléyìí tí alhaji wa abdulwasi ajani jẹnradé tó so nígbọ̀wọ́ ẹ̀ nírántí bàbá wọn alhaji wa ọládìméjì jẹnradé kálá subhanahu wa ta'ala kọba akẹ́wọ̀n kọba nìgẹ̀ wọn kọba ni yáfi wọn kọba ni sekú sinmi fún wọn àti nílẹ̀ṣẹ̀ àlékún àdúrà fún màmá wọn alhaja rizkat jẹ́nradé kọ́lọ́njọ́ mi wọ́n gùn kí wọ́n lálàáfíà kọ́lọ́n fa àwọn ọmọ wọn bò wọ́n láṣìírí ọlá àjọkẹ́ ṣoṣo ọlọ́run níbàámu sí ibi tọ́lọ́ ń fọ̀rọ̀ tì sí fún wa lánàá aláàní àhúdùbíláì min ṣèitán rajim yùrídù láwù bí kùmùlì yusra wàlá yùrídù bí kùmùlì usra ọlọ́run fẹ́ ìrọ̀rùn fún yín níṣẹ́ ọlọ́run ò fẹ́ nira fún yín ìrọ̀rùn tọ́lọ̀ ń fẹ́ yìí àwa bẹ̀rẹ̀ sí ṣàlàyé rẹ̀ nínú ibi tá a ti ń bá bọ̀ lánàá àti ṣàlàyé díẹ̀ ń bẹ̀ nínú ìrọ̀rùn tá a fi mọ̀ pé lóòótọ́ ni dídé tó ṣù Ramadan bá dé báyìí ìrọ̀rùn lọ́lọ́run fẹ́ fún wa kò fẹ́ nira àwa lè máa fojú ìjẹ́ èèyàn wo pé ọ téèyàn rí chilled kíní kan lẹ̀ téèyàn rí kíní kan tó dùn tí ò lè jẹ́ ìyẹn ọ̀fẹ́ máa sáǹdì gẹ́gẹ́ bí ìnira ṣùgbọ́n aláwa fẹ́ já mọ̀ pé rárá o ìnira kọ́ ihun tí mo fẹ́ ṣe fún yín lórí pé ẹ pa ẹnu yín mọ́ lórí jíjẹ mímu látìgbà tí àlùfájàrí ti là tó fi dìgbà tó ń wọ̀ yẹn ihun tí mo fẹ́ ṣe fún yín kọjá bẹ́ẹ̀ ṣebí tó bá jẹ́ pé èèyàn wulẹ̀ rí dùnú gan ebi òwulẹ̀ ní pa gan téèyàn bá rí dùnú pé ah, ó ra mọ́tò àbọ̀kọ́lé àbọ̀mọ rẹ̀ ṣe graduation inú èèyàn máa máa dùn ebi ò ní pààyàn aláwa ni èyí tí mo fẹ́ ṣe fún yín ọmọ kọjá bẹ́ẹ̀ lórí ààwẹ̀ tẹ́ ń gbà yẹn ńlálàfin ni yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ìrọ̀rùn lọ́lọ́run fẹ́ fún yín kò fẹ́ nira fún yín lára ìrọ̀rùn tọ́lọ́run fẹ́ fún wa gẹ́gẹ́ bá anabi wa ṣe ṣàlàyé fún sallallahu alayhi anabi olóòótọ́ ẹni tó pé ọ̀rọ̀ rẹ̀ èèyàn gbọ́dọ̀ gbà sí nǹkan kan jù òótọ́ lọ ó ní gufranu zunub ìtumọ̀ rẹ̀ ni pé forgiveness of the atrocities forgiveness of the sins àwọn ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ Allah subhanahu wa ta'ala ní nínú oṣù ramadana owó forí ẹ̀jẹ̀ wa wọ́n ní kílẹ̀ rí eléyìí nínú hadithi tí Abu Hurairah gbà wá radiyallahu ta'ala anhu ó ní anabi sọ pé man sama ramadana imanan wahtisaban gúfèrè aláwo máa takọ̀ dama mẹ́ńdàmbìhì wọ́n là níbi sọ pé ẹ̀yin èèyàn gbọ́ dáadáa o ẹnikẹ́ni tó bá gbààwẹ̀ Ramadan nínú oṣù kẹsàn-án ojú ọ̀run yìí ìmọ̀nà tọ́gbà pẹ̀lú gbàgbọ́ tó múnádóko wàhtísábàn tọ́gbà pẹ̀lú pé ń ṣàgbéyẹlé pé ọba tó ní gbà fóun yóò sàmì lẹ́sàn ó ní gúfèrè aláwo máa takọ̀ dama mẹ́ńdàmbìhì gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ṣáájú kó tó di pọ́ àwẹ̀ Ramadan yẹn Allah subhanahu wa ta'ala yóò fèrè ẹ̀jìn ẹ dákun jẹ̀mọ́ níbàámu síbi gbogbo wa náà ṣe mọ̀ àti níta àti sọ ṣáájú kí ni wọ́n tẹ̀lé foríjìn àánú ni ni mo fi fún wa ní ẹ̀rí kan ní bóyá jẹta wípé àwa gangan fúnra wa ṣe tọ́mọ wa bá ṣẹ̀ wá àbọ̀mọṣẹ́ wa ṣẹ̀ wá tá a fẹ́ fẹ̀ tọ́ka dùn tọ́ yẹ ká fún tá a láàánú fún torí ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ tọ́ bá ti rẹ́ni bẹ̀ wá tàbá wo nǹkan kan mọ́ la pé ẹ wo ẹ jẹ́ mójú kò fún ẹ jẹ́ kí n pardon ẹ̀ kí ni ó tẹ̀lé pé amójúkúò kí ni ó tẹ̀lé pé àforíjìn á ṣe ń tọ́fẹ́ fún ni ànábì ní tẹ́ bá ti lè gbà wẹ̀ Ramadan ẹnikẹ́ni tó bá gbà á dáadáa nù yín tó gbà á bí òfin gúfìràláwù máa takọ dámọ́ min zambihi gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ṣáájú aláwo foríjìn aláwo bá parẹ́ ẹ wo bí orílẹ̀-èdè ṣe máa dunnú pé gbèsè tá a jẹ kíní kan federal kíní kan ti bá a parẹ́ World Bank ti bá a parẹ́ ẹnìkan ti bá a sanwó gbèsè wa o. ẹ̀ṣẹ̀ gbèsè ègún ntí máa mú yàn mọ́lẹ̀ tí èjé èèyàn ó lè takójó tí èjé èèyàn ó fọ́n kó wú tí èjé èèyàn ó lù kọ́ yọ ni gbogbo ìgbà tí ẹ̀ṣẹ̀ bá ti wá kúrò lọ́rùn èèyàn tẹ́gùn kúrò láyé èèyàn bẹ́ẹ̀yàn bá ṣe ń ta ni ọmọ máa jó bẹ́ẹ̀yàn bá ṣe ń fa ni ọmọ máa wú bẹ́ẹ̀yàn bá ṣe ń lù ni ọmọ máa yọ bẹ́ẹ̀yàn bá ti ń fà báyìí ni ọmọ tóra wọn anabi wa sallallahu sallam wa pé tó tẹ́ ẹ bá ti gba àwẹ̀ oṣù kẹsàn-án ojú ọ̀run gúfìrà lakum ma taqaddama min dhanbikum gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ti ṣẹ̀ ṣáájú Allah bá yín kánṣu lẹ̀ Allah bá forí rẹ̀ jìn yín. bákan náà Abu Hurairah náà ló tún gba àdìfì wá pé anabi wa sallallahu alayhi wa sallam sọ pé as-salawatul khamsu wal jumu'a ila al jumu'a wa ramadan ila ramadan mukaffiratun lima bainahunna idha ijtunibatil kaba'iru Allahu akbar kí ni túmọ̀ eléyìí anabi wa sallallahu alayhi wa sallam ó ní ìrun ìrun wákàtí márùn-ún síra wọn àyílà sálàsàrè àlásàrè sí mọ́gìrìbì mọ́gìrìbì sí ṣáì àṣùbà sáyìlà yẹn tá a máa kí láwọn àsìkò rẹ̀ yẹn ìmọ̀ máa pa ẹ̀sẹ̀ wa rẹ́mọ̀ ni ó tún ní jímọ̀ kan sí jímọ̀ kan pé a kí jímọ̀ kan lónìí a tún kí jímọ̀ kan jọ́ mẹ́jọ gbogbo ẹ̀sẹ̀ aburú tá a ṣe tí bá ń bẹ láàrin jímọ̀ ń síra wọn aláwọ̀ bá a fi parẹ́ ni ó tún ní rọmọdọ́n ìlà rọmọdọ́n ààwẹ̀ ọdún kan sáàwẹ̀ ọdún míì gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wà láàrin ọdún kan yẹn aláwọ̀ bá wa parẹ́ ni o ìgbà wo ni o ìdajì tún ni batil kaba irú tó bá jẹ́ pé èèyàn jìnnà sáwọn pàmùrágàjì ẹ̀ṣẹ̀ ni o eléyìí anabi wa sallallahu salam ẹni tí máa sọ̀rọ̀ àsọyán ẹni tí máa sọ̀rọ̀ àsọyé torí pé alẹ́ láwọn èèyàn tó jẹ́ capitalist tó wò pé okay so tá a bá ti kírun kan sí kan gbogbo ń ta ṣe láàrin rẹ̀ ọlọ́run foríjì à tó bá rí bẹ́ẹ̀ já pààyàn anabi nírú ẹ̀kọ́ o tó bá rí bẹ́ẹ̀ já ṣe sí náà anabi nírú ẹ̀kọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹja máa mutí ànábì nírú ẹ̀kọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹja máa ṣàbòsí káfẹ̀tọ́ ọmọnìkejì dùn ànábì nírú ẹ̀kọ́ o àwọn àlàmọ́mù àwọn wẹ́wẹ̀wẹ́ ẹ̀ṣẹ̀ bíi kéèyàn ó ṣèèṣì wòwòkú o bíi kéèyàn ó ṣèèṣì sọ tí ọ̀yẹ́ kọ́ sọ jáde bíi kéèyàn ó ṣèèṣì yànyànjẹ tí èé ṣe pọ́ màmá ṣùgbọ́n kéèyàn wá rò pé ọ̀ ńgbà ó ti jẹ́ pé ìrun kan sí kan ìyẹn máa pa burú tó bá wà láàrin rẹ̀ rẹ̀ ẹja saburú tó tóbi irú rẹ̀ kọ́ o lànàbí wàá fi sọ̀rọ̀ ló fi yán o ó ní ìdajìtúni bátìlì kàbá irú ìyẹn téèyàn bá jìnnà sáwọn apàmúrágájì ẹsẹ̀ ni ó mọ́tòrí pọ̀ fẹ́ báwẹ̀ kan sí kan kọ́ wá pààyàn láàrin ẹ̀ pé ànábì tí lọ́lọ́wọ́ forí ẹ̀ jì mí irú ẹ̀kọ́ o mọ́gbẹ́sẹ̀ lógún ìlú o mọ́kòwó òlu jẹ kọ́ wá pé ṣe bá ń báwẹ̀ mọ́kòwó ẹbí jẹ mọ́gbẹ́sẹ̀ lé ogún gbogbo ẹ̀yìn ẹbí kọ́ wá wípé mo gbá wọn náà nù mo yàn wọn náà nù ṣe bá ànábì tí ní ti ń bá ti dàwẹ̀ kan sí kan ọlọ́wọ́ forí ẹ̀ jì mí àbí tí n bá ti kí jimá kan sí kan irú rẹ̀ kọ́lá anabi wa ń wí sallallahu alayhi wa sallam o lànàbì fi sọ̀rọ̀ ló fi yán o ó ní ìdajì tún ní bá ti kàbá irú téèyàn bá jìnnà sí àwọn pàmòràgàjì ẹ̀ṣẹ̀ ńláńlá ní eléyìí ọ̀sẹ̀lẹ̀ fún o ẹ̀já dúró bíi ká wá wò pé ǹjẹ́ ta bá wá wò pé ta ló yẹ ká máa pè látúnbí gan mùsùlùmí mà ni àṣé ìjàtúnbí tiwa a ní ìjàtúnbí ojoojúmọ́ a ní ìjàtúnbí ọ̀sọ̀ọ̀sẹ̀ a ní ìjàtúnbí ọdọọdún Allahu Akbar ṣe é rí i pé eléyìí tún ń lọ bá ń tí ọlọ́run bá wí nínú kùránì pé yuridu láwù bí kùmùlì yusra wàlá yuridu bí kùmùlì usra gbogbo ń tèmi ọlọ́run ọba ní kẹ́ ẹ máa ṣe tọ́jẹ́ sìn ìyìn fi wá nira fún yín o ìdẹ̀rùn mò ń fi wá fún yín ńgbà tá a máa dàtún bí níṣẹ́jú ìṣẹ́jú wákàtí wákàtí ìró kan sí kan á dàtún bí láàrin méjì ẹ̀ jimá kan sí jimá kan ìyẹn jẹ́ wíkìlẹ̀ á máa di àtúnbí ọlọ́sọ̀ọ̀sẹ̀ ramadan kan sí ramadan kan á máa dàtún bí ọlọ́dọọdún ájì kan sí ájì kan sẹ́ni pé ọlọ́run ọba kò fẹ́ ìnira fún wa lóòótọ́ ìrọ̀rùn lọ́rùn fẹ́ fún wa tẹ́yìn bá ti wá dàtú bí tí ló kù kọsẹ̀lẹ̀ kọ́lọ́run sòrè rẹ̀ fún ló kù torí gbogbo àwọn ẹ̀rí tá a wí kalẹ̀ yìí eléyìí ní máa mú ìdùnnú bá àwa mùsùlùmí tó fi jẹ́ wípé in táwọn kan ọmọ bá rò pé oṣù tó yẹ pé tó ti dé ibi ni ọmọ apá wọn inú tí wọ́n sì máa dùn torí pé a ti wo gbogbo ntọ́lọ́run ọba fẹ́ fi rọ́pò fún tọ́bà lọ wa eléyìí ń túmọ̀ sí pé ìrọ̀rùn pátápátá òní ìsìlámù bá dé eléyìí tí ò sí ìnira ń bẹ lára àwọn tá a fi mọ̀ pé lóòótọ́ o tí Ramadan bá dé ìrọ̀rùn ni máa dé fún wa kì í ṣe ìnira gẹ́gẹ́ bí Allah sọ fún wa òun náà ni itikumina náà bí bọ́kùn ẹrú kúrò lọ́rùn èèyàn freedom from hellfire jama ẹ̀dàkùn ẹ̀já wo iná tayé gan iná kandu ẹ̀já wo náà àrò ẹ̀já wo náà àtùpà ẹ̀já wo tí bọ́ọ̀bù gan bá gbóná tọ́wá jóyàn lójijì ẹ̀já wo bí ó ṣe rí lẹ́ẹ̀tàn Ànábì wáyé sọ fún yín wa pé èyí tó tóbi jù tẹ́ ń pè ní nínú ayé yìí tẹ́ ẹ lè pè ní infano tẹ́ ẹ lè pè ní fire disaster ìdá kan ni o nínú tí wọ́n bá da iná táwọn ẹlẹ́sẹ̀ ọwọ́ ọlọ́run sí ọ̀nà àádọ́rin eléyìí túmọ̀ sí pé iná tó tóbi tá a wò pé agbára panápaná ò lè ka láyé kò nítumọ̀ kankan nínú iná tí ó jó àwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́sẹ̀ lọ́rùn àwa wò pé ọ̀nà wo lèyàn wà lè gbàgbọ́ nínú iná yìí al-itku minan nar sallallahu alayhi wa sallam wọ́n wá sàlàyé fún wa pé tẹ́ ẹ bá ti gbàwé Ramadan ẹ jẹ́ ẹni tí Allah subhanahu wa ta'ala tó bọ òkun náà lọ́rùn ẹ̀ ìyẹn ló wá máa fa ìdùnnú fáwa tá a jẹ́ mùsùlùmí wípé a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ìdùnnú tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fún wa pẹ̀lú ìgbàwé Ramadan gbogbo àwọn eléyìí ó jẹ́ àwọn nǹkan tí anabi wa sallallahu sallam tó ṣàlàyé fún wa tí ń túmọ̀ pé ààwẹ̀ tí aláàní àgbà yìí o kèé se ìnira kankan lọ́lọ́run fẹ́ fún wa bí kò ṣe ìrọ̀rùn tá a bá bọ́kùn lọ́rùn ẹrú wa tá a bá kú bọ́kùn nínú iná tá a bá jẹ́ ẹni tọ́lọ́run ọba foríjìn tá a wá di ẹni tọ́jọ́ yìí pé wọ́n ṣí gbogbo ilẹ̀kùn ọ́fíìsì ọlọ́run ọba lẹ̀ láti submit àwọn dọ́kúmẹ́ǹtì wa lóríṣiríṣi dọ́kúmẹ́ǹtì mo fẹ́ kọ́lé mo fẹ́ bímọ mo fẹ́ láyé àlùbáríkà mo fẹ́ lọ́ọ̀lú èbó mo fẹ́ lọ Mẹ́kà mo fẹ́ ṣe gbogbo àwọn nǹkan yìí tọ́wọ́ ajẹ́ pọ́fíìsì wà ń sí sílẹ̀ ṣé ẹ mọ̀ pé dùnú lélẹ́yìí jẹ́ fún wa inú irú oṣù tí gbogbo eléyìí bá ti wá ṣẹlẹ̀ kí irú bóònù oṣù náà ṣe wá rí oṣù náà tóbi oṣù náà pàtàkì oṣù náà níyì oṣù náà gbajúmọ̀ oṣù náà jẹ́ ní téèyàn gbọdọ máa bẹ Allah subhanahu ta'ala pé kó jẹ́ kó lé báwọn láyé àwa dúpẹ́ fún Allah tó jẹ́ kí àwẹ̀ tọdún yìí oṣù àwẹ̀ tọdún yìí kó lé bá wa láyé àwa fún kó wá sí ìdálọ́kọ̀ kejì lọ yìí bí Ramadan ṣe ń lọ yìí yóò máa àwọn èèyàn tí ẹ jẹ́ ni Ọlọ́run pé ah, bíi kọ́mọ̀tàmọ́ bíi kọ́mọ̀tàmọ́ ṣùgbọ́n tá a bá ní tàmọ́ náà ìgbóná padà rí mi à ń bẹ Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa kọ́mọ̀sẹ̀ lè ní àgbàmọ́ fún wa kó jẹ́ àgbà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé gbogbo jàmáà tá jẹ́ mùsùlùmí ẹja lọ ní lánìdájú ká lọ mọ̀ lámọ̀dájú pé ààwẹ̀ Ramadan kìí ṣe nira fún wa o ìrọ̀rùn ló dé o ń ló kọ Ramadan kí Allah kó ṣàánú wa kó gbàdúrà wa Alhaji Abdul Wasi jẹ́ Àjàní jẹ́ Nradé tó ètò yìí nírántí wa jẹ́nradé ọlọ́mọsá àbánikẹ́ wọn àti nílé sàdúrà fún màmá wọn alájà Rizgat jẹ́nradé ọlọ́run jẹ́mi wọn ogun ọlọ́run jẹ́ kí àwọn ọmọ náà sọmọ fún adalẹ kọ́lọ́n kọ gbàdúrà gbogbo wa kó bí abùkátà wa kó lé wa kún lóore kó lé wa kún nídùnnú kó lé wa kún wípé tún ṣe fún wa èyí tó ti ṣe fún wa kálá ọmọ ولسائر المسلمين من كل ذنب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين